aliyu bin abi tọ́líbi gbà wá pé bẹ́ẹ̀yàn bá lówó tọ́lá làáfíà tó ní gbogbo ntẹ̀yàn nílò ní hajj tẹ̀sù wa lò ó tí ó lọ ṣe hajj títí gbogbo gbàtọ́lọ̀ ní yóò lò láyé a lọ lọ́dún tí ń bọ̀ a lọ lọ́dún tí ń bọ̀ ọ wa lọ bọ́lọ̀ ń bẹ́ẹ̀. alimami ali ni fala alayhi an yamuta yahudiyan aw nasraniya. فلا عليه أن يموت يهوديا أو نصرانيا. إمام علي kọ̀fẹ́ sí yàtọ̀ ń bẹ́ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ kó kún yahudi àbí kó kún nasọ́ra kó kú lẹ́ni tí ò sin lọ́hùn torí pé bẹ́ẹ̀ yẹn ò ṣe gbọ́dọ̀ pé mo lálàáfíà mo lè kírun àmọ́ ní kíni bẹ́ẹ̀ náà lèèyàn gbọ́dọ̀ pé mo lé agbára mo lówó téèyàn fi lọ hajj àmọ́ kí ni wá lọ bẹ̀ bẹ́ẹ̀yàn bá wúru eléyìí alimami ali ní fàlà àlẹ́yìí ànyàmú tẹ̀yẹ̀hùdí yẹn àwọn nasọ̀rọ̀ níyà. à ń sọ eléyìí lẹ́tàrí pé ohun tọrọ hajj dà lónìí pàtàkì jùlọ láwùjọ tiwa táwa ń gbé àti fẹ́ sọ hajj di ohun táwọn lárúbáwá ń pè ní síyáhà bí ìgbà téèyàn ń mọ̀lú lọ pé a mi náà fẹ́ lọ mọ́kà àti fẹ́ àti ẹ̀fẹ́ gbúrò pé orígun nínú orígun ẹ̀sìn Islam tó yẹ pé béèyàn bá lọ bá ọlọ́run tó gbé ayé tó kú tí ò ṣe hajj tó lágbára ẹ̀ nínú tọ́lọ́wọ́n jẹ̀yìn àlè lórí ni ọ̀pọ̀lọpọ̀ wọ̀ tí ẹ̀ mọ̀ yín lónìí béèyàn bá lówó tọ́lá làáfíà kò sí ìdíwọ́ kankan fún un tọ́kàn wá ní ìwọ̀n ọ̀lọ́ ajé ìwọ̀n ọ̀lọ́ náà ni àbáhun ló ṣe é gbogbo ńtọ́ bá mú yàn tí ọba ṣe hajj tọ́jọ́ ràn yàn nínú tọ́lọ́hún ó bí yàn lálùkìyàmà ni àmọ́ ọ̀rọ̀ hajj ti di nǹkan míì lónìí kọjá fẹ́ mọ́bólọ́lọ́ ń gbé òfin hajj kà látàrí eléyìí ni àwọn onímọ̀ lára tí wọ́n máa ṣàlàyé ń pa bí hajj jíjẹ́ dandan tó bí irun bí àwẹ̀ bí zaka bẹ́ẹ̀ ni hajj rí. wọ́n ní bẹ́ẹ̀yàn bá lówó téèyàn fi lọ mọ́kà lọ sí hajj ọ̀la làáfíà nǹkan kan ò ṣe é kọ̀ wá lọ sí hajj ìkúba lójijì ó kú. àwọn tó fi ilẹ̀ tí wọ́n tó pín tó fi ilẹ̀ yukhraju min tarikatihi ma yuhajju bihi anhu àwọn onímọ̀ ní kí wọ́n wo èlò ni wọ́n ń sanwó hajj kí wọ́n yọnu owó tó fi ilẹ̀ bọ́ bá fowó lẹ̀ táwọn òjò lò ó kó ṣe hajj tó fi kú láyé wọ́n ní nítorí pé kí ni wọ́n lé anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ló wí bẹ́ẹ̀ nígbà tárábìnrin kan wá bí anábì pé òbí ìhun hajj bá láyé àmọ́ fún díwọ́ kan àbí kejì kò lè ṣe hajj tó fi lọ́ọ́ bọ́ lọ́hùn ǹjẹ́ òun lè ṣe hajj fún kílà nẹ́bí fi dá arábìnrin yìí lóhùn sallallahu alayhi wa sallam anabi ní bóbi rẹ bá jẹ ọmọ ẹ̀dá ẹgbẹ́ rẹ ń gbèsè tí ó sì sí mọ́ sórí pé ọ̀dà akọ̀ọ̀sán akọ́lóhùn ó rí bẹ́ẹ̀ anabi ní fadaynullahi ahaqqu an yuqda kílà nẹ́bí pé hajj dayinullah gbèsè ọlọ́run torí náà àwọn onímọ̀ tó ní kí wọ́n yọ owó ájì nù tó kù fi kalẹ̀ wọn ò wíwú kú yìí o wọn là ànábì pé ní kíni dẹ́yinú Allah ànábì ní gbèsè ọlọ́run ànábì tí wọ́n á fi kún pé àhàkù àyìnyókùbọ̀ òun lọ tọ́ kéèyàn kọ́kọ́ wá bí ó ṣe san kọ́dà kó tó kan gbèsè tẹ̀dá nípa báyìí ọ̀rọ̀ hajj sẹ̀ríà Islam ó yàtọ̀ fojú táwa fi ń wò lónìí gbẹ̀mí náà kàn fẹ́ mọ̀ lú àbí mo fẹ́ wọn máa pè mí lálàájì ájì dandan ni nínú ṣẹ̀ríà islam kọ́dà òpó kan ni nínú àwọn òpó márààrún tọ́lọ́wọ́n bá lòun mọ islam lé lórí bẹ́ẹ̀ yẹn bá wá gbọ́ ilé yìí tó mọ̀ pé hajj ṣe ọ̀ràn yẹn léhùn lórí ká tún wá fi kún pé hajj ẹ̀yọ̀ kan péré ló ṣe dandan fọ́ mi èèyàn èèyàn bá gbọ́gọ́rùn ọdún láyé kò bá gbọ́gọ́ta kò bá jù bẹ́ẹ̀ lọ kò bá má tó bẹ́ẹ̀ hajj tó jẹ́ fàrídọ̀ ọ̀ràn yàn ẹ̀yọ̀ kan ni o èèyàn bá wa ṣe hajj mẹ́wàá lẹ́yìn ìgbà ni kò bá aṣogún kò bá aṣọgbọ̀n bí ìgbà téèyàn kírun àlásàrì tá a kí tán yìí àbí ọkírun àyílà bọ̀sínà fìlà lẹ́yìn àlásàrì bí ìgbà téèyàn kírun zúrì tán tí wọ́n yan náà fìlà ni ẹ̀rí pé kò sí tó burú mbẹ́ kéèyàn yan fìlà àmọ́ tá a pé mélòó ni zuri tí ó ṣe dandan téèyàn bá kí tọ́lọ́wọ́n jẹ́ ń yá bákà mẹ́rin náà ni. nípa báyìí hajj ẹ̀yọ̀ kan òun ló ṣe dandan fọ́mọ èèyàn. à ń tàtàrà eléyìí pàkíyèsí pé látàrí nǹkan kí nǹkan tí àsìgbọ́ àti àìkòyé tó tọ́lọ́pọ̀ máa hajj láwùjọ tiwa bá a bá tiẹ̀ wá láǹfààní pé káwọn kan lọ ṣe hajj lọ́fẹ̀ẹ́ àwọn kan bẹ tọ́ lọ́rùn ẹ̀yàn hajj lọ́rùn àwọn lẹni tí ò tí ì ṣe hajj rí bẹ́ẹ̀ ni wọ́n bá fi lọ bóun náà bá mọ̀ bẹ́ẹ̀ ẹni tí ń fi lọ wọn kóun náà rò bẹ́ẹ̀ ẹni tí ò tí ṣe hajj rí fàríbọ̀ lòun lọ ṣe ẹni ó bá ti ṣe hajj lẹ́ẹ̀kan gbogbo hajj tó kù ti ń ṣe lẹ́yìn ìgbà ni ìyàn náfìlà ni o a sì lè fi náfìlà wé ohun tọ́lọ́wọ́n bá ṣe ní ọ̀ràn yẹn abẹ́ni tó yẹ pé lẹ́nìkan kọ́ ní ràn òun náà ní ràn rẹ̀ kódà kò burú bọ́ba ti ṣe fàríbọ̀ tiẹ̀ tó sì lé èèyàn la táwọn náà fẹ́ lọ ṣe hajj ọ̀ràn yẹn yóò ní ládàá kóhun lòún ràn wọn lọ hajj min gairi an yankusa min ujurihim shay bẹ́ẹ̀yàn bá ràn yàn lọ́wọ́ láti sin lọ́hùn ànábì ní kò dí ládàá ẹni ó ṣiṣẹ́ o kò dí ládàá tiẹ̀ kù ọlọ́run ó sì fún wọ́tọ̀ ọ̀ràn lọ́wọ́ láti rí ọ̀ràn yẹn hajj ṣe ọlọ́run ó fún ọ náà ládàá nípa báyìí àwọn eléyìí ní ta kọ́ fẹ́ fi bẹ̀rẹ̀ kitabul hajj níwọ̀nba nínú àwọn àsìgbọ́ tó rọpọ̀ mọ́ bá a ti ń wo hajj lónìí hajj yìí e sọ̀rọ̀ kákan máa wá dé sábàkà kí àbí mo fẹ́ wọ́n máa pè mí lálàájì bẹ́ẹ̀ ọba ṣe hajj tó fi kú ò láyé tó sì ní ààyè rẹ̀ ọlọ́run ó bi lálùkìyàmà kọ́dà nù àwọn onímọ̀ púpọ̀ nù àwọn onímọ̀ níbi irú ẹni bẹ́ẹ̀ bá kú tó lówó kí wọ́n yọ owó tó tó ṣe hajj nínú owó rẹ̀ kí wọ́n tó máa pín tó kù owó tí wọ́n bá wá yọ yìí wọ́n wà á pé wọ́n ké sẹ́nìkan tọ́lá mọ́nà òun wà á lọ ṣe hajj ló kọ ẹni tó fa hajj ráre tó fi kú tí ó lọ ṣe hajj gbogbo eléyìí fi ń hàn wá bọ́rọ̀ hajj ti ṣe pàtàkì tó yàtọ̀ fún báwa ti ń wo hajj lónìí kọ́lọ́wọ́n bá kọ́ sàmọ́nà gbogbo wa nínú tí ó yẹ ká wá pàkíyèsí wa sí lórí ọ̀rọ̀ hajj náà anabuwa muhammad sallallahu alayhi wa sallam anabi ní alhajjul mabrur laysa lahu jazaa'un illa aljanna anabi sallallahu alayhi wa sallam anabi ní bẹ́ẹ̀ yẹn bá ṣe alhajjul mabrur hajj tọ́lọ́ ń anabi láljanna lọ́lọ́run ó fi sẹ̀san fún àwọn onímọ̀ wa ṣàlàyé pé kíni kíni o anabi ò pé mi ẹni ọba ti ṣe hajj àtòṣeédà àti òṣeédà anabi ò wí bẹ́ẹ̀ o sallallahu alayhi wa sallam anabi ni alhajju almaburur hajj dáadáa tọ́lọ́ngbà kíni ń jẹ́ hajj dáadáa tọ́lọ́ngbà òun ni hajj tó bá lánàá ọlọ́run àti tànàbọ̀ muhammad sallallahu alayhi mu àkọ́kọ́ ibi tí ọ̀pọ̀lọpọ̀ ti ń wá ń ṣàṣìṣe lórí hajj wọn tí òfin ní jẹ́mọ́ burúkú òun ni àníyà àníyàn tó ń kálukú ń bá lọ hajj kẹrin lónìí kọ́dà kọ́ láníyàn kó ń lọ sí lọ kọ́dà kò sílẹ̀mí rẹ̀ pé ìbáàdà wọn ń ṣe mọ́kà àmọ́ gbogbo àwọn tá a jọ wà lọ́fíìsì gbogbo wọn ti ń dáṣẹ́ gbogbo àwọn tá a jọ wá láti ẹ abúlé kan náà gbogbo wọn ti ń pè lálàájì èmi nìkan ló kù bẹ́ẹ̀ yẹn bá bárò àníyàn báwọn lọ hajj kò ní ládàá hajj o wọ́n máa pè lálàájì náà yọ máa dáṣẹ́ tó fẹ́ dé náà àṣẹ Indonesia torí ti ń jó dodonu àwọn Indonesia ní í ṣe àṣẹ tí àwa ń dé tá a fi mọ̀ pé alálàájì ni wọ́n yé sasẹ́ mọ́ká ẹ̀ sì lè ráṣẹ́ lórí ọmọ mẹ́kà gbẹ̀ǹlé ọmọ mẹ́dínà ẹlòmíì àníyàn pé kó ń wá dáṣẹ́ yìí nìkan ló torí ẹ̀ ju ládá ńláńlá tọ́lọ́ ń rọpọ̀ mọ́ hajj ló torí ẹ̀ jù nù ẹ dákun bẹ́ẹ̀ yẹn bá fẹ́ ṣe hajj nínú tó yẹ kọ́kọ́ di mẹ́rù ẹ̀ òun ni ikhlasu niyyati lillah káníyàn tí yẹn lọ bí ṣe hajj ọjẹ́ nítorí tọ́lọ́run ká mọ̀ pé hajj ẹ̀sìn ni ọ̀rọ̀ à ń lọ mọ̀lú àbí mo fẹ́ kàn àbí mo fẹ́ wọ́n máa pè mí lálàájì gbogbo eléyìí sáré o ìfì máa ba hajj jẹ́ máa yàn lọ́wọ́ ni eléyìí náà ń bẹ nu ta fẹ́ pe àkíyèsí wa sí gbogbo ẹni tí ó ti lọ ọlọ́run ọgbà lẹ́sìn gbogbo ẹni tí tó ń wù náà ọlọ́run ọbọ̀ ṣe ń rọrùn fún kálukú. báàbùl mawaqit ní báyìí a wá bẹ̀rẹ̀ sí ní ka àwọn ìdájọ́ ọ̀rọ̀ hajj bí ibnillah gẹ́gẹ́ bá a ti mọ̀ pé gbogbo ntí ṣẹ̀ríà ìsìláàmù bá ní àṣẹ àwọn nǹkan kan bẹ́ẹ̀ tí ó máa jẹ́ orígun bígbà tá ní arkanul islam àwọn nǹkan mi bẹ́ẹ̀ tó ipá wọn ò ní lágbára tó bẹ́ẹ̀ á máa pè wọ́n ní wàjibáàt dá dandan lélẹ́yìí àmọ́ kìí ṣe orígun bàbá tó kò lẹ́vù ni a máa pa àwọn kinní kan ní asúnan pé àwọn súnà làwọn eléyìí ṣe pé bọ́ọ̀ bá ṣe kọ̀ bá irun kọ̀ bá àwẹ̀ kọ̀ bá hajj jẹ́ báyìí náà lórí ń pọ̀rọ̀ hajj náà àwọn kankan ń bẹ tó ṣe pé mo gbàgbé ẹ̀yìn sì mọ̀ kọ̀ọ̀ràn lọ́rọ̀ hajj bẹ́yìn ọba ti ṣe kò ní hajj ni kí làwọn nǹkan náà òun ní ta ní arkanul hajj nígbà tá ẹ wo bá àwọn afa àti pé arkan àwọn orígun èèyàn lè kọ́lé nísìnyí kọ́ mọ́ lórí gun gbogbo ntọ́jà arkanul hajj ẹ̀ à ǹtí wàá mọ̀ torí wàláhi làzim nínú tí ń bá yàn nínú jẹ́ ẹlòmíì ti lọ hajj ó ti dé kó tó mọ̀ pé wọ́n ń pè kíní kan rúkúnù ó ti lọ ó ti dé kó tó mọ̀ pé wọ́n ti ń pè kíní kan ní orígun hajj ńgbè pa níyàn tọ́lọ́n kọlọ́ba lọ kọlọ́ sin lọ́hùn gbogbo eléyìí ni ó yẹ ká kíyèsí ara wa alimami makidisi rahimahulahu ta'ala lọ́jọ́ wa jẹ́ pé ńgbà tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ tírà yìí báàbù ọ̀rọ̀ hajj yìí ó bẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀kan nú àwọn orígun ọ̀rọ̀ hajj tó ṣe pé ní mo gbàgbé ọ̀ràn pé àyìn tí wàá mọ̀ bẹ́yìn ọba ti ṣe ntọ́ bá jẹ́ orígun bí ọ̀rọ̀ ọ̀run náà ni ntọ́ bá jẹ́ orígun nù ọ̀run bẹ́yìn ọba ṣe ìrun ní ọ̀lá làbíà ó tún kí ni èèyàn ń kírun nísìnyí olóhùn gbàgbé wọn ọ̀ka fáti àràkà alákọ̀ọ́kọ́ tọ́wá wà lórí rákà ẹlẹ́ẹ̀kejì ohun tí ó ṣe ni pé yóò sọ rákà ẹlẹ́ẹ̀kejì nìdí rákà alákọ̀ọ́kọ́ kò kí rákà alákọ̀ọ́kọ́ nù gbogbo bí tí orígun bá ti sọnù nínú ìbáàdà kan náà àwọn ìbáàdà nǹkan náà wọlé o àfi ó tún ṣe bẹ́ẹ̀ náà lọ́rọ̀ hajj náà rí awalu arkan alhajj àkọ́kọ́ orígun hajj wa ni alimami makidisi fi bẹ̀rẹ̀ yìí òun ni ntọ́ lọ ń pa èyí tá a máa pè ní harami gbígbé bó la ti gbé harami ìbò la ti gbé ọ̀nà wo la gbà gbé òun ni tí àfa alimakidisi papọ̀ sí báàbù alimawaqit ìtumọ̀ alimawaqit jamu miqat bàbá tá jẹ́ tó lábẹ́lẹ́ ilmi alimawaqitu jamu al-miqat kí làwọn ń pè ní miqat al-miqat ní ohun tí a fi ṣe àmì kankan ntí ń jẹ́ miqat nu sharia islam ó wà pín sọ́nà méjì al-mawaqitu zamaniya wal-mawaqitu bàbá ń sọ̀rọ̀ hajj pé mìkọ́tù mìkọ́tù oríṣi ọ̀nà méjì ni mẹ́kọ́tù pín sí ń pọ̀ ọ̀rọ̀ المكاني. alimẹ́kọ́tù zamani walimẹ́kọ́tù alimakani àwọn kankan bẹ tí ọlọ́run fi sàmì tó ṣe pásìkò ni àsìkò lọ́lọ́run dákọ̀ ń bẹ̀ pé àsìkò báyìí ni hajj wọlé bẹ́yẹn bá ṣe hajj la nígbà tí e ṣe àwọn àsìkò tọ́lọ́run dákọ̀ yìí nǹkan míì ló ṣe kì í ṣe hajj mẹ́kọ́tù kí nìyẹn zamani nìyẹn bákan náà lọ́lọ́run tún wá gbé mọ̀wákìtú màkàníyà kalẹ̀ pé àwọn àyè kan tún wá ní bọ́ọ̀bà ṣe hajj àfi kó o débi báyìí àfi kó o débi báyìí àfi kó o débi báyìí. béèyàn ọba ti débi tọ́lọ́run pè láàyè hajj nìna bọ́ba lòun ṣe hajj ọ̀tàn rẹ̀ ni. òun lẹ́ẹ̀fi mọ̀ pé àmọ́ tá bí ṣètọ́ni náà ní bí àmọ́ntà lè pè é dé kọ́lọ́nkọ́ sànù wa wọ́n láwọn kan ṣe kinní kan kalẹ̀ wọ́n ní kaaba nílùú kan pé ń gba àwọn ọ̀já wọn lọ mọ́kà lọ́dún yìí ẹni ọba ti wá tàn wá fúyà yín náà ó ṣe hajj náà nù bẹ́ẹ̀yàn bá gbọ́ sẹ̀ríà ìsìláàmù yẹ yọ mọ̀ pé wọ́n ń pe kíní kan ní mẹ́kọ́tún makaniyun wà mẹ́kọ́tún zamani méjèèjì ní hajj ní ààyè ń bẹ tó pé bẹ́ẹ̀yàn ọba débẹ̀ irú iṣẹ́ tí wọ́n ń ṣe ní hajj bọ́ ọba ṣe ń bò míì ọlọ́run ọ̀gbà àfi kó o dá àwọn àyè ni bọ́ ọba wa dá àwọn àyè yìí náà ó tún wá kú kí ni alimawakitu azamaniya bẹ́ẹ̀ yẹn bá wá ṣe irú iṣẹ́ tí wọ́n ń ṣe yìí tó ṣe é láyè tí wọ́n ti ń ṣe é tí ọba ṣe é lásìkò tọ́lọ̀ ní a ṣe é kọ̀ wọlé òun la fi gbọ́dọ̀ mójútó mìkọ́ọ̀tù méjèèjì mìkọ́ọ̀tù ta lásìkò àti mìkọ́ọ̀tù ti. àyè torí mo rántí ní ọdún kan ẹnìkan ní umra lòun ráyè wá òun sì ti fẹ́ wá hajj ọlọ́run ò tí yọ̀ǹda ni wọ́n ń béèrè lọ́wọ́ àwọn àfáà ní mọ́kànjọ́ náà pé inú àwẹ̀ lòun kú wà náà ṣé kóun ó béèrè ọ̀nà àràfá kóun lọ gun àràfá tòun gbà tóun ò ní láǹfààní àti wá nígbà hajj ntí wọ́n fi dá lóhùn náà làwa náà ń gbọ́ lónìí o nǹkan méjì lọ́lọ́run ro ọ̀rọ̀ ájì mọ́ mẹ́kọ́tù àsìkò ń bẹ mẹ́kọ́tù àyè ń bẹ irú ẹni yóò lè lọ àràfá lóòótọ́ wọn ò tilẹ̀kùn àràfá ńgbà kan dé Saudi lónìí tó béèrè ọ̀nà Arafa, wọn ò fi hàn bẹ́yẹn béèrè ọ̀nà Mínà lónìí ò fi hàn àmọ́ ba bá lọ Mínà nínú rọ́jàbù tó lọ àràfá nínú rọ́jàbù kò sí hajj ti torí pé kíni mìkọ́tù zamani yombe àsìkò àwọn àsìkò tó lọ́n gbèsè hajj lélẹ́rí òun lọ́lọ́n sọ ní alukur'an kẹrìmù pé alhajju ashurun ma'alumat ọlọ́run ní kọ́ dàrú alhajju ashurun ma'alumat ọlọ́run ní hajj bẹ́yẹn bá fẹ́ ṣe hajj àwọn oṣù kan ní ma'alumat tá a mọ̀ wọ́n kí làwọn oṣù náà oṣù mẹ́ta lóṣù hajj alimẹ̀kọ́tù zamaniyu lil hajj mẹ̀kọ́tù àsìkò hajj oṣù mẹ́ta ni. kọ́dà nu oṣù mẹ́tẹ̀ẹ̀ta yìí oṣù méjì ni ó pé àwọn ọjọ́ díẹ̀ nu oṣù kẹta òun lọ́wọ́ nu mẹ̀kọ́tù zamani. àkọ́kọ́ ń bẹ ní kíni kí kọ́kọ́ aṣàwà oṣù tá a kàn immediately lẹ́yìn tá a bá gbà wọ̀ tán ni ìgbà wọn láàjì ti bẹ̀rẹ̀ oṣù tá a máa sọdún kínní ọdún ààwẹ̀ látòṣù ni àkọ́kọ́ oṣù hajj nù ní mẹ́kọ́tù àsìkò tọ́lọ̀ ń gbé kalẹ̀. lẹ́yìn eléyìí lọ́kàn kínní zulqaada oṣù tó tẹ̀lé lẹ́yìn eléyìí lọ́wọ́ kan wà ashrun min zilhijja ọjọ́ mẹ́wàá nù zilhijja mẹ́kọ́tù zamani hajj nìyẹn ìyẹn ni pé bẹ́ẹ̀yàn bá dà níyàn hajj ní ọdún àwẹ̀ kọ̀la kò ní hajj bẹ́ẹ̀yàn bá ṣe kínní ó ní òun ti fẹ́ dà níyàn hajj nísìn kọ́dà ó lè pẹ́sẹ̀ lòún fẹ́ rìn lọ pé oṣù mẹ́ta làwọn ò fi rìn bọ́ba ti dà níyàn hajj kalẹ̀ láti Ramadan kò ṣe hajj àmọ́ kò burú bọ́ba pẹ́sẹ̀ ní ọmọ rìn kọ́ máa rìn lọ ibi ọba dé tí mi kọ́ tó hajj gbà fi wọlé ìgbà nìyẹn tó gbà níyàn kínní ni ó tó gbá nìyẹn hajj èèyàn gbọ́dọ̀ dá nìyẹn hajj àbí ká gbé harami hajj kó tó di àwọn oṣù tí ọlọ́wọ́n bá pè ní ashurun ma'lumat. bàbá tí wàá mọ eléyìí mìkọ́tù zamani nìyẹn kí wàá ní mìkọ́tù àlùmìkọ́tù àlùmàkàní àwọn àyèwò wàá ní bẹ́yẹn bá fẹ́ gbé harami àti màtìkò téèyàn lè gbé harami àwọn àyèwò wàá ní tó ń kálukọ́ kàn máa dìsáìdì náà ni pé ibi àwọn ti gbé ara mi ti wá ní àà ọlọ́run ò pé orújú anabuwa muhammad sallallahu alayhi wa sallam anabi sàlàyé òun ni abdullahi ibn abbas radiyallahu anhuma sọ̀hábí lálàání nínú àwọn àgbààfà sọ̀hábí anabuwa muhammad sallallahu alayhi wa sallam. أن رسول الله صلى الله عليه وسلم وقت لأهل المدينة ذا الحليفة Ibn Abbas ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin tó yí maka kí gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin tó yí kíni tó yí maka torí tá a bá ń sọ ẹlòmíràn mọ̀ pé gbogbo ṣe hajj kò sí ń bò míì Mákà nìkan wọ́n ti ń ṣiṣẹ́ hajj o kọ́dà àwọn èyí ṣiṣẹ́ hajj ní Madina kò sí kíni ní Madina kò ṣiṣẹ́ hajj ní Madina. ará Madina náà ó kó Madina yóò lọ Maka lọ ṣe kínní lọ ṣe hajj ni o bẹ́ẹ̀yàn bá fẹ́ lọ Madina masalasi anabuwa Muhammad sallallahu alaihi wa sallam bẹ́ẹ̀ kò ní àsìkò kò sí mi kọ́ọ̀tù bíi yíwù o lè lọ Rajabu lọ Muharramu lọ ní Dhul kò sí mi kọ́ọ̀tù bẹ́ẹ̀ kò sì sí lára ṣe hajj òun là nẹ́bùa Muhammad sallallahu alaihi wasallam gbàtà nẹ́bí ọwọ́ asálàyé àwọn ààyè tọ́lọ ní àfikẹ́yìn ó débì kó tó gbé harami mẹ́ka náà là nẹ́bí lò ànẹ́bí wa wo sẹ́mi pé gbogbo ààyè igun mẹ́rin náà ni ó ní ẹ́ bí ó ti ní nọ́ọ̀sì ni ó ní south yóò ní east yóò ní west bẹ́ẹ̀ náà là nẹ́bí wa gbé kalẹ̀ pé ẹni tí ń bá ń bọ̀ lápá bí báyìí bọ́ bá dé ìlú báyìí ló lè gbé harami ẹni tí ń bá ń bọ̀ ń bì tó bá débi báyìí ló tó lè gbé haramu àṣẹ ni látọ̀dọ̀ ọlọ́run ọba tọgbẹnu anabuwa muhammad sallallahu alaihi wa sallam tọgbà jáde bẹ́ẹ̀ bá fẹ́ ṣe hajj tọ́lọ́run àti tànàbí àfi kó sì tẹ̀lé òun láti wílẹ̀ kan ni bẹ́ẹ̀ ò ṣe lè dìde nísìnyí pé ń hajj ń mẹ́kọ́tù zamani bẹ́ẹ̀ náà lèyìn ò lè lọ bòmí lọ gbé haramí yàtọ̀ fáwọn ọ̀nà tànàbí kàyí o sallallahu alayhi wa sallam anabi wa bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ ara madina gan pé bẹ́ẹ̀ yẹn ara madina náà bá fẹ́ ṣe hajj ibi tẹ́ ti máa gbé hara mi òun ni kíni zul xulayfa àdúgbò kan tá à ń pè ní zul xulayfa nígboro madina lọ́wọ́ bí ẹ̀yìn ká pè ní bí ẹ̀yìn ìlú bí ẹ̀yìn ìlú madina lọ́wọ́ àmọ́ madina púpọ̀ òun làwọn onímọ̀ fi ṣàlàyé pé mìkọ́ọ̀tù ẹni ó dínà jù òun ni mìkọ́ọ̀tù àwọn ará Mẹdínà èyí táwọn máa wò pé bóyá òun ni ó fúyẹ́ ju ń pé pé bẹ́ẹ̀ lànàbí náà ti gbé harami àwọn gan lọ́nà wọn wá dínà jù àwọn ó ti gbé harami wọn ó sì rìnrìn tí ó lé ní four hundred kilometres wọn èdè Maka ní Dhul Hulayfa sí Maka ntótó bíi four hundred and twenty kilometres ni níbi èyàn ó ti gbé hara ní bàbá para Madina ni kó tó débi tí ó ti ṣe kó tó débi tí ó ti ṣe hajj ẹ̀wùgbàtà nàbì ṣe sallallahu alaihi wasallam ìrìn ọjọ́ gbọ́ọ̀rọ̀ ni bá nàbì náà ti gbé nu gbogbo ẹni tí ó bá ṣe hajj láti ìlú Madina ànábì láfi kó dé kíni Zul Hulaifa Zul Hulaifa ń bẹ Madina dòní àmọ́ orúkọ tí wọ́n ń pè lónìí ó ti yàtọ̀ bẹ́ẹ̀ yẹn bá dé maka ó lè má rí Zul Hulayfa òun ni wọ́n ń pè ní abiyar àbí abar ali lónìí àdúgbò kan náà ni òun ni gbogbo bí tára Madina ti máa ń gbé tí wọ́n ti máa gbé haram gẹ́gẹ́ bí àṣà anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam anabi tún kó lẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀ ni wàlẹ ahli sham àwọn tí ó tún máa bọ̀ lápá bòmíì òun làwọn ará ilẹ̀ sham ibi tá à ń pè ní sham láyé anabi muhammad sallallahu alayhi wa sallam òun ni mo fi ní irú gbà táwọn ìtànẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam ń sọ lórí ìlú mùsùlùmí bẹ́ẹ̀ làbúbákiri náà ṣe bẹ́ẹ̀ ni Umaru náà ṣe àwọn kọjá ẹni à ń lè máa pè lólórí orílẹ̀-èdè torí bẹ́ẹ̀ bá wo ohun tí ń jẹ́ ṣáàmù lónìí ṣáàmù ń jẹ́ bíi stéètì kan lásán lábẹ́ ìjọba anábọ̀ Muhammad sallallahu àmúdídí bíi kọ́ńtírì mẹ́rin ní jẹ́ ṣáàmù lónìí ṣáàmù ayé ànábì ọ̀nà mẹ́rin kọ́ńtírìsì mẹ́rin wọ́n pín sí lónìí àkọ́kọ́ ni wọ́n ní ìlú tó ń pè ní Syria lónìí ara ṣáàmù ni ìlú tá à ń pè ní Palestine lónìí ara ṣáàmù ni ìlú tá ń pè ní Al-Urdun lédè òyìnbó náà wọ́n ń pè ní Jordan ara ṣáàmù ni ẹ̀kẹrin ni ìlú tá ń pè ní Lebanon àbí Lebanon lédè òyìnbó gbogbo àwọn eléyìí ni wọn ń papọ̀ wọ́n ń jẹ́ ni ṣáàmù ẹyọ kan tí ń kàn bẹ ṣéètì ẹyọ kan lábẹ́ anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam ní kúkúrú anábì ní gbogbo ẹni tí ń bá ń bọ̀ láti ṣáàmù o ọ̀nà tí yín ọjọ́ náà Dhul Hulayfa ọ̀tọ̀lọ̀nà táwọn ará ṣáàmù ọgbà wọlé kódà lónìí bó ti wá rí lónìí ará nàìjíríà gan ọ̀nà ará ṣáàmù làwọn náà ń gbà wọ maka. gbogbo ọ̀pọ̀lọpọ̀ ìlú áfíríkà àti egypt àti nkankan morocco nkankan ọ̀nà táwọn àtànẹ́bí ní káwọn ará sáàmù ọmọ gbà wọlé ni òun lọ̀pọ̀lọpọ̀ wa náà ń gbà wọ mẹ́kà lónìí lójó jẹ́ pé ará sáàmù òun tiwa náà tọ́ra ó padà sọ pé sáàmù àmẹ́yìn wọn mí nípa ará sáàmù nìkan gbogbo ẹni bá ní kúkúrú mẹ́kọ́tù ara ṣáàmù ni anabi pẹ̀lẹ́kẹ́ni al aljuhfa aljuhfa juhfa náà ń bẹ lónìí bàtí ìlú tó gbajúmọ̀ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ jù lónìí ni wọ́n ń pè ní rọ́bìg rọ́bìgù ń bẹ juhfa náà ń bẹ lónìí. ọlọ́run ó sì ṣe é nírọ̀rùn ó dàbí pé ara ètò tí ìjọba Saudi fẹ́ ṣe látàrí àsìgbọ́ ẹ̀sìn tí ń pọ̀ pọ̀pọ̀lọpọ̀ alálàájì jẹ́dá wọn ti ń lọ gbé harami wọn wọ́n ti ń pílánì lọ́wọ́ nísìnyí láti gbé international airport tí ó ju ti Jẹ́dà ní lọ kún ó kú lọ sáìtì ẹ̀ sí rọ́bìbù yìí bóyá ń gba àwọn tiẹ̀ rí pàwọ́ Áfíríkà náà ni à ń lọ gbé ara mi ń Jẹ́dà ń pọ̀ so bóyá bọ́lá ń bá ní kírù yìí wọn ó ṣeé ṣe tọ́rọ̀pọ̀lọpọ̀ ara mi táwọn èèyàn wá ń gbé lónìí kìí ṣe ara mi tọ́lọ̀ ní agbé o àti tàǹdẹ́bì ní agbé ara mi Jẹ́dà ò sínú ara mi anabu muhammad sallallahu alayhi wa sallam anabi sọ àyè tó ń kálukú kò sì jẹ́ ọ́ dàrú anabi níbi yẹn bá ń bọ̀ látara ṣáàmù àti gbogbo ẹni tó bá jẹ mọ́nà abẹ ibo ni kẹ́ ẹ ti gbé harami juhfa wàlí ahli najdin qarnan manazil àwọn tí ń bá ń bọ̀ láti ibi tá à ń pè ní najidu àwọn ará najidu làwọn ìlú tí ó dàbí ga láyé anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam gbogbo kọta wa mọ̀ lónìí Saudi ní Kuwait kankan kò sí ìhun láyé anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam gbogbo wọn kí ni wọ́n jẹ́ ń gbà ní Al-Jazeera aw shibuhu Al-Jazeera Al-Arabiya ni gbogbo wọn jẹ́ àmọ́ àwọn náà tún wá ní ó kọ pé apá abibá yìí ni apá abibá yìí ni irú Maka Madina kí làwọn jẹ́ ń gbà ní al Eh? mabala ń lọ hijazu àti mọ̀ pé kíni maka madina àti gbogbo ohun tí ń bẹ ní ẹgbẹ̀gbẹ̀ rẹ̀ nìyẹn but béèyàn bá ti ń lọ bí irú bí tá ń pè ní riyadu lónìí gbogbo àwọn ààyè ni gbogbo orú kuwait nkankan yẹn àwọn ni wọn ń pè najidu láyé anabu muhammad sallallahu alaihi wa sallam anabi ni béèyàn bá ń bọ̀ láti gbogbo ọ̀nà bẹ̀yẹn dòní ibo ni wọ́n ti máa gbé harami kọ́rùnú almanazil ibẹ̀ náà wọ́n sì ti ń gbé dòní àmọ́gẹ́ bá a ti sọ lẹ́ẹ̀kan kọ́rùnún manazili yóò jìnnà púpọ̀ sí maka madina ni mi kóòtù wọn jìnnà jù òun la ló tó kínní ó tó four hundred and twenty kilometres but gbogbo mi kóòtù kọ́rùnún manazili sí maka kò ju eighty kilometres lọ ní kọ́rùnún manazili lọ́nà Taifu òun náà ń pè ní asailu alkebir lónìí ó kọ́tọ́ gbajúmọ̀ ní pé asailu alkebir. Al à ń sọ eléyìí ń pa pé ó kọ́ máa yí padà ń gbà mí èyí wọ̀nyí ti sẹ̀sẹ̀ tí ìbá ti ṣe po ọkọ̀ tí ò dáa. Qarnul Manazil lónìí gbogbo jìnnà rẹ̀ sí Maka téèyàn ó ti ṣe hajj àbí kò ju kílò mélòó lọ kò ju eighty kilometres péré lọ àmọ́ gbogbo ẹni tí ń bá ń bọ̀ ara Kuwait tí ó ti rin tó ju one thousand kilometres àmọ́ wọn ò ní gbé ara mi ó dìgbà wọn bá dé kínni ó dìgbà àwọn bá dé kọ́rùnù manazil gẹ́gẹ́ bí òfin anabuwa muhammad sallallahu alayhi wa sallam òun ló ṣe ara nàìjíríà náà béèyàn bá ti wá wọ plane láti nàìjíríà plane ò lè ba ṣẹ̀ríà jẹ́ torí ọ̀rọ̀ kọ̀rọ̀ lẹ́lòmíràn máa sọ pé ṣé plane ń bẹ láyé ànábì ni pléènì ò sí láyé ànábì àmọ́ pléènì ọ̀wá lè paṣẹ rí ọlọ́run rẹ gbogbo ntí ọba mẹ́sì rọrùn fún wa islam ọ̀kọ́ islam òpè àmọ́ wọ pléènì o islam pé a máa wọkọ̀ ojú omi kọ́ra bẹ́ẹ̀ yẹn ní mọ́tò lòún gbé lọ mọ́kà islam ọ̀kọ́ àmọ́ àgbọ́dọ̀ wá jẹ́ páwọn nǹkan yìí ni ọmọ wa mú wa yí ẹ̀sìn padà pé àkọ́gbọ́dọ̀ rí báwọn mọ́ nígbà mọ́tò ti dé kọ̀gbọ́dọ̀ rí báwọn mọ́ nígbà pléènì ti dé bá a bá béèyàn bá ṣe eléyìí díẹ̀ díẹ̀ ọ̀kọ̀ọ̀kan èjèèjì gbogbo ẹ̀sìn ni ọ̀bọ̀ mọ́ yàn lọ́wọ́ kọ́lọ̀ nǹkan sànù wa. nípa báyìí kọ́rùnà manazili ni mẹ́kọ́ọ̀tù àwọn ará abo àwọn ará najidu Ah, wàlí ahli yamani yalamlam àwọn ará yaman bí yẹn bá ń bọ̀ láti gbogbo ilẹ̀ yaman àbí gbogbo irú àwọn ibi tá à ń pè ní ah, Oman lónìí gbogbo irú àwọn wọn ni odi tí wọn bá dé kíni tí wọn bá dé àdúgbò àdúgbò tá à ń pè ní yalamlam kí wọn tó kí wọn tó gbé haram yalamlam yìí ni wọn ń pè ní Saadiya lónìí ẹlòmíì lè rí nbomi àsàdíyà ló gbajúmọ̀ tí wọ́n ń pè lónìí gbogbo àwọn ìlú wọ̀nyí àwọn ló yí kíni wọ́n yí Mákà ká gbogbo igun mẹ́rẹ̀ẹ̀rin tí Mákà ní lànàbí yẹn kọ̀ọ̀kan pé ìwọ́tọ̀ bá ń bọ̀ ń bí báyìí bọ́ba débi ni o ti gbé ara rẹ̀ mẹ́kọ́tù màkà nínú ẹni tí bá ń bọ̀ ń bí báyìí mẹ́kọ́tù màkà nínú. anabi wa Ibn Abbas radiyallahu anhu onígbà tá anabi wa ṣe báyìí tán anabi wa ní hunna lahunna wàlímàn ata àlẹyìhìnà mẹngẹyìrì àlẹyìhìnà ibi tọrọ wà nìyẹn anabuwa muhammad sallallahu alaihi wa sallam tọ́ ẹ pé ní ó ti yàjàwá mi alikali ọ̀rọ̀ tí èèyàn sọ tí ọmọ níwọ̀n bá tá a máa wá túmọ̀ rẹ̀ lọ títí láyé anabuwa muhammad sallallahu alaihi wa sallam ó ṣeé ṣe bá anabi ọba fi irun tó fi kún yìí kún ọ̀pọ̀lọpọ̀ ní ọmọ wí lónìí pé ah, nígbà tó lọ́wọ́ ò ti dákọ nàìjíríà nígbà tí ò ti dákọ áfíríkà mbẹ bóyá bí wọ́n bá wà wá ní ká ti máa gbé nu ànábì ní ò rí bẹ́ẹ̀ ànábì ní hunna là hunna ànábì là fa àwọn ìlú àwọn àyè wọ̀nyí ṣàpèjúwe ni hunna là hunna àwọn àyè

ibi tí akẹ́gùn sínú ọ̀nà tá a nàbì dákọ̀ yìí sallallahu alayhi wa sallam òun ni kíni aljuhfa aljuhfa la kẹ́gùn sí. ibi tá a wá ń pè ní juhfa yìí rọ́bì gùló ní a ní òsì kíni ń bẹ kò sí airport ń bẹ dépò tí ibẹ̀ lálálàjẹ́ ó ti máa bà tí wọ́n ti máa gbé àwọn tí ń láǹfààní àti gbé níbẹ̀ òun làwọn tí ń wọ mọ́tò ọ̀nà express lọ́nà rọ́bìgù kì í sọ̀nà tóóró àbí nǹkan gbàmọ́ pléènì ò kì í bà ń bẹ́ẹ̀ dìsìn àfètò tuntun tó ń ṣe. béèyàn bá wá ń bọ̀ láti ru nàìjíríà yìí kí wá ní ó tí òfin ní lu òfin ọlọ́run tí ò ní sẹ̀sófin anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam torí ó burú jáì kéèyàn ná dúró owó tí wọ́n ná tí wọ́n fi ń sanwó hajj àbí wọ́n bá a san náà kó tún máa wá lọ sẹ́lọ́hún bẹ́ẹ̀ ibi ọyẹ kéèyàn ó ti soríire kọ àìpé fẹẹnu báwo ti sẹnu lèyìn ó máa bá lọ ọrọ adúrú bẹ́ẹ̀ ni ó burú púpọ̀ ṣẹ̀ríà ìsìláàmù ò sì ní gbé nǹkan kan kalẹ̀ àfi kó wá bí ó ti rọrùn fún wa òun ló fà á ló pé ní bẹ́ẹ̀ bára àwọn tó gbọ́ ẹ̀sìn yìí bọ́fẹ́ bóyá pé àwọn kan tún máa bú wọn pé ọwọ́ aṣọ airport lọ́rin di mẹ́kọ́ọ̀tù ń gbé ara mi láti lọ́rin kò gbé ara mi láti lọ́rin o nítorí tí ń jẹ́ hara mi gan ẹ̀ sasọ tá a wọ̀ ọ́ ni aṣọ oníkà jẹ́ kínní ọjẹ́ àmì ni òun lọ fà á padà kánú hadith yìí anabi níbi yẹn ọba ríro aṣọ nìkan wọ̀ mí kó sì máa ṣe kínní kó máa ṣe hajj lọ aṣọ oníkà jẹ́ kínní àmì pé bọ́lọ̀ ti fẹ́ kẹ́ ẹ wà ní ẹni ọba lágbára rẹ̀ àmẹ́yìn gan kọ́ ní jẹ́ kínní ihram nípa báyìí béèyàn bá wá wà nílọrin àbọ̀wà lẹ́kọ̀ọ́ àbọ̀wà làbújá àbọ̀wà nkánò tó sì gbọ́ pé a lílọ tá à ń lọ yìí ó jẹ́dà láti ń lọ bá o béèyàn bá dé jẹ́dà ó ti fi gbogbo ti ń jẹ́ mẹ́kọ́ọ̀tù sẹ́yìn béèyàn bá dé jẹ́dà mẹ́kọ́ọ̀tù tó súnmọ́ jù a ní kílò mélòó ni ẹ́ eh? eighty kilo jẹ́dà sí Màdínà ò ju bíi seventy kilometres lọ bẹ́ẹ̀ ọba fi dé jẹ́dà gbogbo mẹ́kọ́ọ̀tù ni ó ti ṣe kínni ó ti dà sẹ́yìn bẹ́ẹ̀ yẹn bá ti wá mà bẹ́ẹ̀ kò burú ìlọrin lọ́wọ́ ní èkó ni kọ́tọ́jú aṣọ rẹ̀ sítòsí kọ́dà kó ti wẹ̀ kó tó kù nílé rẹ̀ òun la sọ lẹ́ẹ̀kan ní ìsìláàmù ṣe gbogbo ẹ̀ ń rọrùn àwọn nǹkan kan bẹ tó yẹ pé súnà ni bọ́ bá bọ́ ọlọ́run níbí yẹn àmọ́ dáa ká ṣe ara ẹ̀ ní kéèyàn ọwẹ́ bọ́ bá fẹ́ gbé kínni bọ́ba fẹ́ gbé ihram báyé rẹ̀ bá wà. àmọ́ ńgbà tí wọ́n rí i pé bí condition ti yín ti rí nìyí èèyàn lè wẹ̀ láti lé. ńjọ wọn bá pè yín pọ́ yá jásọ ọ̀rẹ́ ọ̀wà nítòsí ọ̀dàsọ ọ̀nìbora láti ibi ẹ̀ bá ti ń wọ pílẹ̀nì náà. gbogbo ẹ̀ láàrin wákàtí mẹ́ta mẹ́rin ẹ̀ débi tí à ń pè ní joshua yìí. pílẹ̀nì ọkọ̀ jáǹbẹ̀ kọ̀ọ̀kan sásìkò sí àyè àti sékìní àti dúró ni. Joshua, kódà ó sì dá mi lójú ọ̀pọ̀lọpọ̀ àwọn airlines náà téèyàn bá lọ wọ airlines yìí pé àwọn kan ṣe business ni kò sí ń tọ́kàn wọn pẹ̀lú ẹ̀sìn àmọ́ àwọn airlines táwọn náà mọ̀ pé à ń lọ kọ́ àwọn èèyàn sin lọ́hùn ni bí wọ́n bá dé mi kóòtù wọn sọ fún yàn pétọ́ ẹni ọba fẹ́ gbé hara mi o àti dọ́kan kan mi kóòtù èyí wọn wá pé àmọ́ wá dìjà ju pé abó láti wá wẹ̀ bó láti wá ṣe kínní ọkàn gbà níyàn ni. Wa ó sì máa ṣe labbaik allahumma labbaik labbaik la sharika laka labbaik ńgbà tá a sọ ti wà ní ara tẹ́lẹ̀ bẹ́ẹ̀ yẹn bá ti ṣe léyìn o ti firi. ọ̀nà kejì tó bá àwọn ará nàìjíríà mu òun ni pé anabi ti sọ fún wa pé sallallahu alayhi wa sallam waliman ata alayhinna anabi láwọn ìlú tá a dákọ̀ yìí ẹni ó gbàbẹ̀ kọjá náà òun náà di kí ni ọ̀dàrà abẹ̀nú ọ̀pọ̀lọpọ̀ alálàájì nàìjíríà nígbà míì pàtàkì jùlọ àwọn tí wọ́n bá tètè kókò lé wọ́n láǹfààní àti kọ́kọ́ lọ Al-Madinatul Munawwara ẹnití ó lọ́jọ́ kan tí ó lọ́jọ́ méjì ẹnití ó lọ́sẹ̀ kan irú wọn yìí àdéhìí tí ó ti bá wọn yanjú ẹ wàlímàn ata àlẹyìnà níjọ wọn bá ní makaya àti sọ pé wọn èsì sí ájì Madina kájẹ ìwòye wa. ní a bá kóyàn láti lọrin lọ Mẹdínà ìbẹ̀rẹ̀ hajj o ní a bá kóyàn láti lọ ajé o nípa báyìí tí wọ́n bá wá ní makaya ibi àwọn ará mọdina ti ń gbé ìhrọ́mù nìna irú àwọn ẹni báyìí ní gbé ara mi bẹ kò wọn wọn tó kò lé àwọn tí bá béèrè torí èèyàn máa béèrè àmẹ́yàn ká àmà àti ẹ̀mọ́ bóyá jẹ́dá àwọn okò wa ló ń béèrè pé mọ̀mọ́ tí ń lọ sí o ńbọ̀lẹ̀ ń kọ́kọ́ ń kó wa lọ àwọn náà ó sì ṣàlàyé bẹ́ẹ̀yẹn bá ti ṣe léyìí ó ti bọ́ nu òfin mawaqitu makaniya tá nẹ́bùa Muhammad sallallahu alaihi wasallam ń gbé kalẹ̀ àmọ́ kéèyàn wá lagídí pé jẹ́dá náà làwọn ti máa gbé bọ́ba ìpè hajj ìtàkùn ara ẹ̀ ṣe kò burú àmọ́ bá gbé hajj tọ́lọ́hún tọ́lọ́hún rán nábì pé kó wí fún wa sallallahu alayhi wa sallam òun láti kà fúnra wa yìí o. ànábì ní hunna lahunna waliman ata alayhinna min gayri ahlihinna mimman arada alhajj wal umra fíkì wa hadithi mi tún wà ń bẹ̀ nínú. ànábì yìí sọ̀rọ̀ kókò jẹ́ sallallahu alayhi wa sallam. ń wí yìí. àwọn èèyàn fẹ́ lè má mọ̀ pé yọ́ọ́ máa ṣẹlẹ̀ ńgbà tá ànábì ń wí. láyé kéèyàn tó kó lọ ńlọ ṣe hajj àbí ńlọ ṣe umra wá lọ. àmọ́ ànábì ti mọ̀ pé yọ́ọ́ padà máa ṣẹlẹ̀ ẹlòmíì lè ní nǹkan kan tó fẹ́ mú ó e lọ ó lè ní sábàbí kan gbogbo tó tí ó sì dàníyàn kó òun fẹ́ ṣe hajj àbó òun fẹ́ ṣe kínní àbọ̀ fẹ́ ṣe umra ìjẹ́rù rẹ̀ náà tún gbé ara mi bí anabi ni kò rí bẹ́ẹ̀ o. mimman arada alhajja awil umra anabi ni ta kàkálẹ̀ yìí àti jọ́fà ni àti alámúlámù ni àti kọ́rùnù ni anabi làwọn wo ni lọ́ọ́ yẹn fún ẹni ó gbèrò kó òun fẹ́ ṣe hajj àbó gbèrò kó òun fẹ́ ṣe umra àmọ́ bẹ́ẹ̀ yẹn bá ní kọ́ọ̀sì kan láti lọ mẹ́kà tí ó dà níyàn hajj tí ó dà níyàn umra kìí ṣe dandan ni kó gbé kó gbé haramu ìtumọ̀ fíkì wò hadith yìí nìyẹn. wa man kana duna dhalik sallallahu alayhi wa sallam ẹ wà nábì ti fọ́ gbogbo ẹ̀ sí wẹ́wẹ́ èyí táwọn ó tún máa wò pé bó ti sọ gbogbo ẹ̀ tán ànábì ní kéèyàn wa man kana duna dhalika ànábì wa rántí irú àwọn ará jẹ́dá àtàwọn míì tó tún súnmọ́ maka tó ṣe pé gbogbo àti yàlámùlámù ni àti kọ́rùnù ni àti jọ́fà ni ìwolókù eh, àti dúlùxùlẹ́fà ni gbogbo ẹ̀ ní bẹ lẹ́yìn tiwọn ibi tó ń gbénu kìí ṣe pé bí ara nàìjíríà tó wá bà ń bẹ ibi òun ń gbénu ẹni tí ń gbé jẹ́dá abẹ́ni tí ń ṣiṣẹ́ ní jẹ́dá abẹ́ni tí ń lọ ilé ẹ̀kọ́ ń jẹ́dá lápèjúwe akànfi jídá sàpèjúwe ní gbogbo òlu tó bá rí bẹ́ẹ̀ ànábì ni máa ń ká ná dúnà dáàlì gbogbo ẹni tó bá wá ní ààbò lèmi ó ti wá ṣe àti jófà àti nkankan gbogbo ẹlẹ́mi ti fi ẹ̀yìn ibi tẹ́mi sì ń gbé nì ibi tẹ́mi ti ń ṣiṣẹ́ nì sallallahu alaihi wasallam. ànábì ni famin haythu ansha'a sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam. islam rọrùn púpọ̀ àfẹnjí ọba gbọ́ yé ní ọ̀sọ̀ di líle kankan mẹ́rẹ̀ lọ́wọ́. famin haythu ansha anabi níbi ó ti gbé àníyàn fóun fẹ́ ṣe hajj àti umra nìna kò gbé haram níbẹ̀ àmọ́ gbọ́dọ̀ ni mankana dùnà dáadáa ẹni ó ṣe pé bíi ti ń gbénu gbogbo mi kóòtù ti ń bẹ lẹ́yìn nkankan ànábì ní kò sì tẹ̀ wá níjà tí wọ́n ń padà sẹ́yìn pé àwọn ń lọ jófà àbá ń wá Dhul Hulayfa lọ́kùn gbẹ̀gẹ́bi tí wọ́n ń gbénu famin haythu àǹṣà ànábì níbi ó ti gbà níyàn ní náà ni kò ti níbi èrò ti wá bá a pé àwọn ah, ọmọ fẹ́ ṣe hajj lọ́dún yìí ibi èèyàn ń gbé náà ni ó ti gbèrú ẹ̀ ànábì níbẹ̀ náà ni kò ti gbé haram tiẹ̀ sallallahu alayhi wa sallam àmọ́ wo pé gbogbo ìdájọ́ yìí hatta ahlu makka anabi tí wọn rántí pé máa ń dún nàzálíkà àwọn kan tó lè máa gbé àwọn tá a wá ń gbẹgbẹ ara àwọn tá a ń gbẹgbẹ kàábà ńkọ́ àwọn ará mẹ́kà báwọn náà bá fẹ́ ṣe hajj bóun ó ṣe tọrọrọ mẹkọọtù ti kú lọ́rọ̀ tiwọn gbogbo mẹkọọtù tá anabi wí yìí outside mẹ́kà gbogbo ẹ wá oní eighty kilometres oní four hundred and twenty nkankan anabi ni hatta ahlu makkata min makkata anabi ní bára mẹ́kà bá fẹ́ ṣe hajj tó fẹ́ ṣe umura kó gbé ara mi mẹ́kà náà kódà ẹni tí ń bá ń gbé mẹ́kà náà òun náà dára mẹ́kà nù ẹni tí ń ṣiṣẹ́ mẹ́kà náà òun náà di ara mẹ́kà nù bọ́ba fẹ́ ṣe hajj ó fẹ́ ṣe umura òun nídìí kọ́ máa wá àwọn mawakiritu yìí kì í ahlu makkata min makkata kó gbé ara mi rẹ̀ ní kíni ní gbòòrò mẹ́kà náà. ẹnu kankan tí ìdájọ́ tàwọn ará mẹ́ka fi yàtọ̀ díẹ̀ òun ni pé bára mẹ́ka bá fẹ́ ṣe hajj inú ilé rẹ̀ tí ni ó ti dà níyàn òun lọ fà á lẹ́rìí pé gbogbo àwọn alálàájì wa ní nàìjíríà sàmọ́tòrin lọ́pọ̀lọpọ̀ máa ṣe wọ́n ṣe ń múra tán kí wọ́n tó ṣe hajj òun ni ọjọ́ jẹ́ pé ńjọ́ tó bá dijọ́ mìíràn ọjọ́ kẹjọ ni wọn ò tún fi ní gbé bọ́ọ̀sì kalẹ̀ pé ẹ̀ka lọ ẹ̀ka lọ mẹ́kọ́ọ̀tù ẹni ọba ti lọ hajj rí òtẹ́ẹ̀lì tó ń kálukú wa náà ni ó ti ṣe kíni ẹ́ ni ó ti gbé ara mi tiẹ̀ kí ló fà á tá a máa fi kí hadith ń bẹ̀ kí ló fà á torí pé àwọn náà ti dára maka nù ògbẹ̀ntì ti ń gbé maka tí pé bẹ̀rẹ̀ hajj ló ti gbà níyàn hajj ara maka lòun náà gbogbo bí èèyàn bá ti wà tó ẹgbẹ́ bẹ̀ ló ti pé àníyàn ìbálò ara abẹ̀ náà ni ṣẹ̀ríà Islam bá lò nípa báyìí bẹ́yàn bá wà ní hajj ọjà ara mẹ́ka ni ọjà ni ọ wá láti bì kan tó ẹgbẹ́ múra ló ṣe tí wọ́n ń retí hajj níjọ́ tí hajj bá dé ibẹ̀ náà ni kò ti ṣe kínni kò ti gbé ìhọ́rọ́mù rẹ̀ fún hajj ẹ̀ńtọ́ wa jára mẹ́ka tó bá fẹ́ ṣe ń múra ńkọ́ ìyàtọ̀ díẹ̀ ń bẹ nínú eléyìí ní tá ànábì ṣàlàyé sallallahu alayhi wa sallam torí pé lọ́dún tá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam fi hajj ìyá ńlá wa Aisha radiyallahu anha wọ́n jọ kú Madina ni wọ́n jọ dàníyàn láti Dhul Hulayfa ni àmọ́ ń gba fi bẹ̀rẹ̀ ṣe hajj nǹkan oṣù obìnrin haibọ̀ ó dé sí ìyá ńlá wa Aisha radiyallahu anha kò wá fún láǹfààní àti pé gbàrà tí wọ́n dé mẹ́kà tó ń kálukú ń sáré lọ ṣe tọ̀wáfù táwọn ń ṣe umra ni òun ò lè ṣe é káwọn ìyá wa àwọn ẹ̀gbọ́n àbúrò wa lóbìnrin náà gbọ́ ilé yìí èyí ti ju débẹ̀ o àìpé nfẹ́ wọn mọ̀ kéèyàn wá máa gbé háìbọ̀ máa lọ ṣe tọ̀wáfù kò sí tìjú ń bẹ̀ o kọ́dà ewu ntànẹ́bù Muhammad sallallahu alaihi wasallam ntànẹ́bù yìí fún Aisha ń fẹ́ ká Aisha náà la yá gbogbo àwọn obìnrin yòókù wọn pàtàkì jùlọ àwọn tí wọ́n jẹ jẹ́yàwó anabu muhammad sallallahu alaihi wa sallam gbogbo wọn ni wọ́n lọ tọ̀ wá fún náà lọ sí kíni anabi ní kí ló lè mbẹ́ anabi ní hada shay'un katabahu allahu ala banati hawa àfẹ́njí yìí bá sọ ma hawa wò ló <laughs> ni ò ní rírun torí àmọ́ kéèyàn wá tijú pé àìfẹ́ ah, wọn mọ́ eléyìí ọ̀dà o ní kúkúrú ìyá ńlá wa Aisha radiyallahu anha kò láǹfààní àti ṣe umura nígbàrà tí wọ́n dé Mẹ́kà. ńgbà wa gẹ́gẹ́ bí òfin obìnrin tí wọlé yìí bá ṣẹlẹ̀ sí ẹnu Kaaba nìkan ni ò ní dé àmọ́ ǹjọ́ wọ́n bá ń lọ Mínà wọ́n jọ lọ ni ǹjọ́ wọ́n bá ń lọ Àràfá wọ́n jọ lọ ni bí wọ́n bá ń lọ Mùsálífà gbogbo ṣe àjì yòókù wọ́n jọ máa ṣe ni o àmọ́ kò gbọ́dọ̀ lọ ṣe tọ̀wáàfù pẹ̀lẹ́ yóò ṣe sáàyù gbogbo iṣẹ́ tá a máa ṣe nínú Kaaba kò ní ṣe. ní kúkúrú lẹ́yìn àròfá ni ìyá ńlá wa Aisha tó láǹfààní àti wá ṣe tọ̀wáàfù. àmọ́ ìdájọ́ ṣẹ̀ríà kan ti ṣẹlẹ̀ ń bẹ̀ ni. tó múra téèyàn ọba ti ṣe tí wọ́n bá fi lọ àràfá kò sí múra mọ́ hajj lókun. èèyàn lè ṣe múra títí ìjọ kẹjọ kọ́dà títí àárọ̀ ọjọ́ àràfá bẹ́ẹ̀ bá lè sáré ṣe tọ̀wá fún múra àmọ́ bẹ́ẹ̀ bá ti lọ àràfá pẹ̀lú gbogbo àwọn alálàájì tó bá ti darí àràfá hajj lókù gbogbo tọ̀wá fún tó bá ṣe ń gbà ní tọ̀wá fún kínní tọ̀wá fún hajj ni báyìí ni yàrá wa Aisha radiyallahu anha bẹ́ẹ̀ lòun náà ṣe ńgbọ̀ wá di pé wọ́n parí hajj tí wọ́n fẹ́ máa padà lọ al-Madina pẹ̀lú anabuwa Muhammad sallallahu alaihi wa sallam Aisha wa ń banú jẹ́ ànábì wa béèrè pé kí ló dé ẹ̀wọ̀n tí yàrá wa wí táwọn máa jowú sínú o owú dáadáa aisha ò pé ọ̀ra kínní fún kínní ọ̀ra fóun ọ̀ra aṣọ ọ̀ra bàtà ẹ pé kí ni yàrá wa wí aisha ní ayọ̀rùdíẹ̀nà àwọn àtẹ̀rùdíẹ̀ sọ̀wáhìbì bí hajjin wà umrah wà á na àrùdíẹ̀ bí pé gbogbo àwọn obìnrin ẹgbẹ́ mi wọ́n ń padà lọ Mẹ̀dínà ọlọ́run ti kọ́ àjì fún wọn ọkọ̀ múra fún wọn ọwọ́ akọ àjì lásán fẹ́mi. èyí tí Aisha owó tí Aisha ń jẹnu radiyallahu ta'ala anha torí pé lóòótọ́ gbogbo wọn ni wọ́n ṣe hajj wọ́n ṣe umura tán kí wọ́n tó ṣe hajj àmọ́ gẹ́gẹ́ bí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sóhun kò láǹfààní àti ṣe umura hajj nìkan ni ó ṣe anabi wa rí i pé kìnnì náà bá nínú jẹ́ púpọ̀ sallallahu alayhi wa sallam anabi wa ni ọ̀dà ṣé wọn náà fẹ́ ṣe umra ní ibi tá à ń lọ nìyẹn aisha ló wù ú bẹ́ẹ̀ kóun náà ṣe umra anabi wa ké sí ọ̀kan lára àwọn broda aisha tí wọ́n jọ ọmọ bàbá kan náà abdulrahman anabi wa ni tẹ̀lé aisha lọ adinal ibi tí dájọ́ umra ara maka ti yàtọ̀ nù anabi ọsọ fáyísà ńjọ náà pé máa dàníyàn múra ń bí ọwọ àmìnà ntí hajj àti múra ara maka tó fi ṣe kínní tó fi yàtọ̀ bára maka bá fẹ́ ṣe múra anabi ní kí aisha abdulrahman ó jáde lọ kán jáde kú nínú ààlà harami torí ntí ń jẹ́ maka maka ní ààlà tá ń pè ní kínní harami maka ibi téèyàn ò ti gbọ́dọ̀ dẹ́dẹ́ tí ò gbọ́dọ̀ pankankan tí ò gbọ́dọ̀ gégi rẹ̀ àwọn àyè harami nìyẹn àmọ́ bẹ́ẹ̀ yẹn bá ti wá jáde kó o ní harami yìí o lè ṣe kínni o lè ṣe gbogbo ń ta wí ànábi wa ní ká Aisha jáde lọ èyí tó súnmọ́ jù nínú àwọn àyè tí e ṣe harami òun ni ìyá wa Aisha radiyallahu anha ló fi lọ àyè tí wọ́n ń pè ní masjidu Aisha lónìí bẹ́ẹ̀ yẹn bá dé mọ́kà ní tí wọ́n ń pè mọ́sálásí ńláńlá kan masjidu Aisha wọn kọ́ mọ́sálásí síbẹ̀ lẹ́yìn ìgbà nìyí o torí pé wọ́n yé Aisha ti lọ gbé ihramu umra àdúgbò náà wọ́n ń pè ní Tan'im àdúgbò náà ó kọ́ rẹ̀ ní Tan'im ní kúkúrú ni pé alálàájì àbí ẹni tí ń bá ń gbèlú Maka tó bá fẹ́ gbà níyàn hajj inú Maka inú hòtẹ́ẹ̀lì inú ilé tí ń gbé nìyà ni kò ti dà níyà àmọ́ umra yàtọ̀ bẹ́yàn bá ń gbé maka tó bá fẹ́ ṣe ń múra yóò jáde lọ bí tí èsè kínni tí èsè ara àwọn onímọ̀ àwọn àfa aládìsí wa ṣàlàyé ẹ̀ pé ó dàbí pé wallahu a'lam ṣékìmọ̀ ti ń bẹ́ẹ̀ ni pé hajj kò sí ó ṣe ṣe hajj tí ò ní jáde kó nu haram kò sí ó ṣe ṣe haramu yóò jáde kó yóò tún padà haramu ajẹ́ pé nósùkù ni yóò kó méjèèjì sínú iṣẹ́ tá a ṣe nínú haramu àti èyí tá a ṣe níbi tí èyí ṣe haramu. lápèjúwe àròfà ò sínú haramu ibi tí àròfà wà tí gbogbo alálàájì máa lọ ni kò sínú kíni kò sínú haramu maka kò sí balálàájì ó ṣe ṣe hajj tí ò ní lọ àràfà àmọ́ bẹ́ẹ̀ yẹn ọba ṣe ń múra kò ní jáde lọ bì kankan gbogbo ṣe ń múra ń bọ̀ láti ṣe nínú haramu náà ni wọ́n ní bọ́yá wallahu a'lam bọ́yá hikima tá nàbí rome bẹ́ẹ̀ ni pé kóun náà jáde lọ ibi tí èsì haramu kọ́ wá tà ti bẹ̀ wọlé bí alálàájì náà ti máa ṣe wallahu ta'ala a'lam wa sallallahu ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi ajma'in. الحمد لله والصلاة والسلام على رسول الله نبينا محمد صلى الله عليه وسلم létí agbọ́ nínú ẹ̀kọ́ ẹ̀sìn náà jẹ́ kí ti ní àkíyà ọmọláhìn olùmọ́ ilé tó kú náà ní agbègbè ìbéèrè ìyàwó yìí ṣùgbọ́n tó meji ní tàbí méjì abere. a náwó kí a béèrè bákan ni àwọn obìnrin náà wọ́n rà pé wọ́n sọ nítorí pé àǹfààní ń bẹ fóbìnrin tí ó láǹfààní àti wá gba microphone so kó sì béèrè tí ó fẹ́ béèrè nípa ẹ̀sìn ẹ̀ kò sí tó takò nínú ẹ̀sìn. náà number one two number three four number five six náà ẹ̀ẹ́ báyà kí n kọ́ gbé kí n kọ́ gbé báyìí náà àwọn kan ti kọ ọ̀kan síbí ká tó lọ sí ọ̀dọ́ number one náà. Eh, wọ́n ní nípa eléyìí ọ̀jọ́ máa ń ṣe hajj ti àmì báàbò hajj ti àfúlùmí bọ́tàrà ìsìn náà ni wọ́n ní dábà fẹ́ sọmọ lóko wọ́n níbi kí a sọ abdulrahman abdulrahim àwọn abdu abdu báwọn olùmọ̀ agbọ́ kan tí olùmọ̀ kò yé òun tó kẹ́ báwọn ṣe àlàyé ẹ̀ ó ní gbogbo wọn sọ pé abdul mutallib ó ní abdu abdu tó ń sì máa gbọ́ máa fi tì sí ọ̀dọ̀ orúkọ ọlọ́run ọba ni ó ní àlùmọ̀tọ́ ló ṣé orúkọ ọlọ́run ọba náà ni tí wọ́n fi ń fi abdu tì sí ọ̀dọ̀ ìjọba àti ọ̀la yìí. alhamdulillah wa sallallahu wa sallam wa baraka ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi ajma'in. Ah, ìsọ orúkọ abdulmutalibi nínú àwọn ọkọ tá nàbọ Muhammad sallallahu alayhi wa sallam tó bá lẹ kí islam ó tó dé ni kódà á rí i pé bàbá ń ka nù tán bàbá bàbá àdàbọ Muhammad sallallahu alayhi wa sallam fúnra rẹ̀ Abdul Muttalib ní ń jẹ òun lọ wá àwọn onímọ̀ wa ṣèwádìí tó pọ̀ nínú tán pinnu gbogbo kọ tí anabi bá tà anabi change kò sínú àkọọ́lẹ̀ kan pa nàbì chẹ́ǹjì abdu al-muttalib. àwọn ọkọ mi ta nàbì bá ẹni tó lóun jẹ́ abdu shamsi ànàbì ni ma jẹ́ abdu shamsi ma àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. kọ́dà ẹni tí ń jẹ́ abdul kaaba mo rò pé abdulrahman bin awf ni àbọ̀kan náà àwọn sọ̀hábì ànàbì muhammad sallallahu alayhi wa sallam kí lóun jẹ́ abdu alkaaba ẹrú kaaba lòun jẹ́ ànàbì ni ọmọ jẹ bẹ́ẹ̀ ma ma jẹ́ abdulrahman àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ̀tún wọn ní òòsà kọ́ọ̀lẹ̀ pé anabi ṣe kínní ó yí Abdul Muttalib padà. ìbéèrè kejì tó wá aráàlú ni pé ǹjẹ́ al-Muttalib wà ń bẹ nù ọkọ̀ ọlọ́run bí? al-Imam Ibn Hazm al-Zahiri rahimahullahu ta'ala al Ibn Hazm al-Zahiri Ibn Hazm ní ngbò tí rí báni al náà ń bẹ nù ọkọ̀ ọlọ́run nígbà tá a ti rí pa anabi kọ̀ ọ́ àmọ́ alladhi alayhi jumhurul ulama èyí tó pọ̀lọpọ̀ àwọn àfa wà lórí ẹ̀ ní pé a ah, a lè pé nǹkan kan bẹ nínú ọkọ̀ ọlọ́run ìmà kárí nínú al-Qur'an al-Karim àbí kárí nínú sunna anabu muhammad sallallahu alayhi wa sallam torí náà al-Muttalibu sínú kínní kò sínú ọkọ̀ ọlọ́run àmọ́ àlẹ́ sẹ́yìn káàrú ẹni tí ń bá ń jẹ́ kínní àlẹ́ kọ́ pé ẹni tí ń bá ń jẹ́ Abdul ọmọ jẹ́ Abdul Muttalibi torí fànàbí gbọ́ bẹ́ẹ̀. ànábì ó sì ṣe kíni kò yí padà àlàyé táwọn àlùfáà ṣe ń bẹ̀ Ẹ na nke kí wàá tó lọ sí ọ̀dọ̀ ẹlẹ́ẹ̀kejì gẹ́gẹ́ bí ìmọ̀ràn ni òun wa ó ní kí wa yìí bí ó ṣe lágbára tó àbí bí ó ṣe rí ọlọ́kọjá pé bóyá ìṣòro kan jẹ́ ni ti kà kí a má ẹ̀ mọ́ wọn ní àwùjọ wa yìí ọkọjá báwọn kí ọlọ́run kì í fàyè lẹ̀ fáwọn ní tó bá gbọ́ àwọn lójú bọ́yẹ dáhùn ẹ̀ tẹ́lẹ̀ but àwọn ọ̀làgbọ́yẹ tẹ́lẹ̀ àwọn ọ̀làgbọ́yẹ and then àwọn òsì ní àǹfààní láti wá kọ́ bá láyé so wọ́n kí ẹ̀rọ kọ̀ fún aláǹfààní àti tó lórí tí ó lè bá yé àwa ṣùgbọ́n àwọn tó inṣàlá wọn ní kò sí tó burú bẹ́ẹ̀ náà nọ́mbà wá. àwọn obìnrin tí wọ́n wí wọ́n ní kí á gbé fún yín. pé ẹni tí ó bá béèrè question tó máa rán ọmọ yìí wá so kó máa gba. náà sọ́mọ́ lẹ́kùn ẹjọ́ fún àwọn obìnrin tí wọ́n bá ní oyún tí oyún yẹn bá ti advance the stage kan wọ́n máa ń ní bíi discharge discharge yìí ṣé ó ba àlùwàlá jẹ́ àbí pé ṣé ó require pé kí wọ́n ṣe gúúsùlù ẹlẹ́ẹ̀kejì ni pé ìgbà míì tẹ́yìn obìnrin bá wẹ̀ tán ó tún máa ní tó bá wẹ̀ tán fún jẹ́nàbà ó tún máa ń rí discharge ṣé ìyẹn náà rí kọ́ ẹ̀gún slow àbí wudu. الحمد لله وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين Ah, ẹ̀dàkùn ẹ̀dàkùn ẹ rí i pé àwọn béèrè kan bẹ tó pé ní àwọn obìnrin náà lọ́kàn ah, a sì gbọ́dọ̀ fún kálukú láàyè a sì sọ pé kò sí ń tọ́ta kò nù sẹ̀ríà islam àwọn obìnrin máa béèrè béèrè lọ́dọ̀ anabu muhammad sallallahu alaihi wa sallam ẹnu á tún pààrọ̀ wa ah, irúgbọ́ ń béèrè yìí ṣe béèrè yìí ní sọ̀rọ̀ tọmọlúàbí bẹ́ẹ̀ náà la fẹ́ kí gbogbo obìnrin tí ó bá béèrè béèrè ní kúkúrú láì ní máa fa ọ̀rọ̀ kùn ọlọ́run bá yọ sànù wa. ní dáhùn sí béèrè arábìnrin yìí ní kúkúrú tí ó kò gbẹ̀ ńlẹ̀ ni pé kullu ma kharaja mina sabilayn kullu ma kharaja mina sabilayn gbogbo ntọ́ bá jáde lójú ara méjèèjì fahuwa najisun ẹ̀gbin ni gbogbo ntọ́ bá jáde ní kíni lójú ara méjèèjì àti mọ̀tẹ́njójú ara méjèèjì ìjọkùnrin ni ìjọbìnrin ni ẹ̀gbin ni gbogbo ìgbà tí irú eléyìí bá jáde obìnrin ló ṣe ni ọkùnrin ni yóò fọ̀ yóò sì kọ́ra bàbá ti sàlù àlá tẹ́lẹ̀ yóò tún ẹ̀rọ àlù àlá ṣe. àmọ́ tí ń jẹ́ ti wẹ̀ àwọn tí máa fa ìwẹ̀ kò lè lékún bọ́ba yìí pé jànáàbà ni ntí ó fa ó ti ṣáájú èèyàn wàá wẹ̀ lẹ́yìn ìgbà ni bọ́ba ti wẹ̀ tán tó bá jáde ẹ̀gbin mi ni fọ̀ mọ́ kó tá àlá rẹ̀ ṣe. jànáàbà ni ṣáìbọ̀ ni gbogbo tí máa fa wiwe àwọn ní tá ti ma ni àmọ́ lẹ́yìn eléyìí gbogbo ń tó bá jáde lójú ara méjèèjì ẹ̀gbin ni o túláàsì ni kéèyàn mọ ara ń bẹ̀ kó sì tán lùwàlà ṣe bọ́ba fi lálùwàlà wallahu a'lam. asalaamualeykum ìbéèrè ti èmi ni pé ńgbà ta ni pé oṣù pé ọjọ́ mẹ́wàá nù dèlhajj ni. pín ní oṣù ájì tó bá jẹ́ pé a sì mọ̀ pé tọ̀wáfù orúkúnù ni ló jẹ́ tóbìnrin bá wá bímọ ńkọ́ tó sì jẹ́ pé bóyá nífàsì ó gba forty days bóò nírú ẹni yóò ṣe ṣe. ọlọ́run ọ̀sán ilé ẹ̀sán dáadáa gbogbo ntí ṣẹ̀ríà ìsìláàmù bá gbé kalẹ̀ àsìkò méjì ní ń bẹ fún un à ń pè kíní kan ní alwaqtu al-ikhtiyari walwaqtu ad-daruri bó ṣe rí inú hajj náà nù. obìnrin kọ́dà tó bá fi wá ṣe pé kọ́dà bí muharram bá bá kókó ń dul hijja tó yẹ pé diwọ́ kan ní lọ́fà ẹnu pé irú obìnrin yìí ó mọ̀ pé òun sì wà nínú hajj ó mọ̀ pé òun sì wà ní kíni pàtàkì jùlọ obìnrin tí ó ti ṣe tawaful hajj tọ̀wáfù tá a máa ṣe bá a bá darí àràfá òun ni tọ̀wáfù hajj o bẹ́ẹ̀ bá ṣe àìmọye tọ̀wáfù kó tó lọ àràfá èyí wọ́n ṣe tọ̀wáfù hajj o tọ̀wáfù hajj tó jẹ́ rúkúnù orígun hajj bá a bá darí àràfá là máa ṣe gbogbo obìnrin tí ó bá tí ì ṣe léyìí àbọ́kùnrin náà tí ò tí ì ṣe ó sì wà nù kíni ó wà nù hárámì o irú ntòbìnrin yìí ọkàn sọra fún abọ́kùnrin náà ní pé gbogbo ntò jẹ́ wọ̀ fún yẹn pàtàkì jùlọ àjọṣepọ̀ ọkọ àtìyàwó kò gbọdọ̀ wáyé o àmọ́ àyè ń bẹ fún gbogbo ìgbà tí ọba tó mara àbí ọwà kọ́dà ẹlòmíì ó lè ṣe pé ọwà lọ sípítù fáàrẹ̀ ni àárẹ̀ lè kì í ní maka náà kò sí ní tó burú mbẹ́ bí wọn bá lè gbé lọ́pọ̀ ìgbà tí ọba tó kú tọ́lọ̀ fún lálàáfíà ara ó lè lọ́ọ́ ṣe é yọ jẹ pé ń san án nù bígbà téèyàn ò kí ayílà lásìkò ẹ̀ ti ń padà ń san àmọ́ kò gbọdọ̀ jẹ́ pé òun yóò wà fún rẹ̀ wákìtò kìyàrí hajj èèyàn gbọdọ̀ pé ọdọjọ́ kọkànlá kémi ò tó ṣe kémi ò tó ṣe tọ̀ wá fún tèmi kò pé òun lọ́ọ́ máa máa yàn án fún rẹ̀ hajj tara tiẹ̀ lókùtọ̀ fẹ́ máa ṣe yẹn bó ti rí mi wọ́n náà wà. Assalamu alaikum warahmatullah. So, ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé bọ́lá wa kan bímọ right so wọ́n wá fẹ́ ṣe lémi so àwọn ni wọ́n pa ẹran fúnra wọn ní inú ilé kò sẹ́ni tó yí ó wá àfíìsì wọn fún dẹ́n àwọn èèyàn wá ní àtìta fún lémi yẹn so ṣé ìdí wà fún mi àbúrò àfọ. Assalamu alaikum. ẹjọ́ àti máa ń gbọ́ pé bóyá tí obìnrin bá lọ sí fún hajj pé bóyá kò gbúdọ̀ lónìí kọ́ọ̀bù ṣé ó ní àyè tí o ti gbúdọ̀ lónìí àbí tó bá ti gbé ihram náà ni àbí báwo ẹ bá ṣàlàyé lórí. Assalamu alaikum. okay. Assalamu alaikum a sọ̀rọ̀ nípa birthday pé àwọn tó máa ń ta ọjà fáwọn àbí tó ń ṣe cake fáwọn tó ń ṣe birthday irú àwọn tó ń ta red lady ń kọ́ tó bá mọ̀ pé bóyá wọ́n fẹ́ fi aṣọ yẹn ṣe birthday fọ́mọ. ẹ dákun ẹ mo máa ń sọ pé nahnu fi majlis al-ilmi kódà fún tòlábẹ̀lẹ̀ ilmi kẹ́nìkan béèrè béèrè ká máa kùn àbí á máa rẹ́rìn